إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي أدي محمد رسول الله وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار فالعياذ بالله من النار أبو جماعة دوك فلون atọrọ ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run kọlọlẹ bá aṣíwájú wa ọ̀gá wa ẹni tọlọ́run ọba náà sí wa anabi wa Muhammad ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run ta ní kọlọ ọba anabi Ọlọ́run jọ bára alẹ ẹ kọ bá wọn sọhábà rẹ̀ kọ wá bá gbogbo àwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa kọlọn jọ kan àwa náà kọlọn ọba ọba àlekẹ ọlá sí àwa náà lẹni rí iṣẹ́ rí ìwà rí ọ̀rọ̀ rí ìrìn rí ìṣesí rí èyí tí èèyàn fi jẹ ní rí Ọlọ́run kò fi rọ̀ wá lọ́rùn ìkẹ́ ìgẹ̀ náà gbogbo àwọn tí ó wà lẹ́yìn tiwa Ọlọ́run jọ kàn wọ́n lókun ìgbà tí a bá wà lórí dáadáa àti déédéé kọ́ máa lọ bẹ́ẹ̀ títí dọjọ́ ẹ̀san gbogbo ẹni tí ń gbọ́ mi ń tòsí ní jìnnà ẹ lọ́n bá mà dájú èyí tí sòdodo ọ̀rọ̀ òun ni tẹ́ra ọlọ́run ìmọ̀nà tí ó wà ní ìdàrú láéláé òun ni sunna nabi wa muhammad sallallahu ta'ala alayhi wa sallam lẹ́yìn méjèèjì ni nkun tí a bá pè lẹ́sìn tí ó bá lẹ́rìí nu tẹ́ra ọlọ́run àbí kò lẹ́rìí nu sunna nabi wa muhammad sallallahu alayhi wa sallam ní ti sẹ̀dí gbogbo bídíà wa ni ànú ni gbogbo ànú wa ni kò síbi kan tí ó rìsọ́ọ̀tì sí tó juná ọlọ́run ọba ọba àlekè ọlá lọ ikhwatal iman ọ̀rọ̀ wa tí à ń bá bọ̀ láti bí ọ̀sẹ̀ kan sí ẹ̀yìn nípa ọ̀rọ̀ pé al-imanu bil akhir ìní ìmánì pẹ̀lú ju alkiyama tá a wá mú erigun kan bẹ́ẹ̀ tá pè ní alkọ́bùrù inú sáré a sọ̀rọ̀ tó pọ̀ kọjá a ti wá ń ka àwọn nǹkan tí díà jẹ́ èèyàn nínú sàárè ọlọ́run ọba kọ́lá wa pẹ̀lú ya sàárè ọlọ́run má fi wá sínú ẹni tí ó jìyà sàárè gbogbo ń tàṣe táfi lẹ́tọ̀ ya sàárè ọlọ́run má jẹ́ ká ṣe é a ti wá ní afẹ́ ka nǹkan tó jẹ́ ogún tí múyàn jìyà sàárè nínú ogún tá a fẹ́ kà yẹn àti mẹ́nulé mẹ́rin níbi àti kà á pẹ̀lú ògùn ọlọ́run ní láàbọ̀ sí èyí tí ó jẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún àkọ́kọ́ tá a kọ́kọ́ kà ní al-ishraku billahi al-ishraku billah kéèyàn ṣẹbọ pẹ̀lú ọlọ́run kò sọ́gbọ́n tí ó dá sí i tí ó bá ṣàforíjìn kó padà sórí ímánì òdodo tó bá dé sáré yóò jìyà ẹlẹ́ẹ̀kejì anifak ṣèyí sọ̀hún ṣèyí sọ̀hún kéèyàn ṣe ìdíhàrul iman kó wá ṣe ibtonul kufur kó fi ímánì hàn síwájú báyìí kó máa ṣe kèfèrí ní kọ̀rọ̀ òun là ń pè ní anifak bí yẹn bá dá wò yóò jìyà sáré òdì méjì ẹlẹ́ẹ̀kejì al-i'radu an dhikrillah kéèyàn gúnrí kò ń bí ìrántí ọlọ́run ẹni bá gúnrí kò ń bí ìrántí ọlọ́run yóò ṣe màáyíṣà tá ń pè ní dọ́ńkà màáyíṣà dọ́ńkà ń làwọn àfa pè níyanu sàárè odi mẹ́ta èyí tí jẹ́ ẹlẹ́kẹ̀ẹ́ni tá a sọ al òun ni kéèyàn máa kúrọ́ téèyàn bá ń pa irọ́ yóò jẹ ìyà sàárè pẹ̀lú ògo ọlọ́run ọba subhanahu wa ta'ala lẹ́yìn mẹ́rin tá a èyí tí ó jẹ́ ẹlẹ́karùn-ún òun wá ní ákìlù rìbá ẹni tí í jẹ rìbá ákìlù rìbá ẹni tí í jẹ rìbá kí la gbà lérò pẹ̀lú ẹni tí í jẹ rìbá ká tó ṣàlàyé kí ni ìyà tí ó jẹ tí ń jẹ rìbá nínú sàárè kó tó dijọ́ alkiyama gbólóhùn rìbá mo fẹ́ sọ̀rọ̀ díẹ̀ ṣókí lórí rẹ̀ kí n tó sọ ìyà tí ó jó ní rìbánu sáré ah, àwọn èèyàn máa ń dà papọ̀ àwọn èèyàn mi ò sì mọ ìyàtí ń bẹ láàrin rìbá àti ń tàǹpẹ̀ ní ríṣùà ṣe rí rìbá Yorùbá máa tú ní owó èlé ní tàǹpẹ̀ ní ríṣùà wọn a máa tú ní owó bọ̀nú ṣe rí owó tó fi bẹ̀yàn ní tí ò ní ṣeéṣe kó fi ṣeéṣe àbọ̀ ọ̀sẹ̀ torí kọ́ ọmọ gbàgbá wí wọ́n fẹ́ fún fáìní ńláńlá ó fún wọn lórí kékeré pẹ̀sọ̀ yìí sápẹ́ mọ́kọ fáìní ńlá fún mi ìwé mọ́tò rí o pé o bíráìbù gbogbo yìí ò ní jẹ́ ríṣíwá ìyẹn kì í ṣe rìbá ìdájọ́ yìí nínú Islam ọ̀tọ̀ ni àmọ́dájọ́ yìí tá a fẹ́ sọ lónìí ni àríbà èyí tí sẹ́ríà ń pè ní owó èlé ikhwatal iman kí ni sẹ́ríà ń pè lówó èlé ṣé ẹ rí kí nǹkan máa dàgbàsókè òun ni túmọ̀ rìbá grammatically tọ́lọ́wọ́n bá ń sọ pé wàtara àròdọ́ hamidatan fa'ida anzalna alay almaha ehitazat warabat ọlọ́ni fa'ida anzalna alay almaha báwo ọlọ́run bá sọ mi kalẹ̀ sórí ilẹ̀ ehitazat yóò gbé gbìrìgbìrì warabat yóò bẹ̀rẹ̀ sí ma nǹkan tó wà lórí ọmọ sí yóò máa dàgbàsókè ntí ń túmọ̀ rìbá ni pé kí nǹkan máa ṣe kíni kọ́ máa dàgbàsókè ìyẹn grammatically ni o amánu sẹ̀ríà gbogbo àwọn alfadlu alkhali anil iwad bí mi yára aṣáré gbogbo owó tó lé tí ò yẹ kó lé tí sẹ̀ríà fojú wo pé kò yẹ kó wó yìí ó lé bó ti ṣe kíni bó ti lé yìí òun ní jẹ́ kíni ní jẹ́ rìbá gbogbo owó tó lé tí ò yẹ kó lé tí sẹ̀ríà rí pé kò yẹ kó wó yìí lé bó ti lé yìí òun ní jẹ́ òun ní jẹ́ rìbá ẹ já gbéyẹ̀wò kí n ṣàlàyé díẹ̀díẹ̀díẹ̀ lọ́nà tí ó gbà yé àwọn tí wọ́n ń gbọ́ pé rìbá rìbá rìbá sẹ́rí gbogbo tí ń jẹ́sìn sánmà kọ́bílà islam bóyá yahudiya bóyá nasaraniya bóyá àwọn ẹ̀sìn sánmà mi tó kọjá bíi hanifiya tí ibrahim muwa bíbẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó tó kan islam gbogbo ẹ̀ pátá ló gbógun ti rìbá kí islam náà tó wá dé kó tó wá gbógun ti rìbá yẹn kí wọ́n tó gba anábì lélẹ̀ anábì kẹ́ ẹ̀ lè wo ibi tí rìbá burú sí wọ́n fẹ́ tún Káàbà kọ́ ṣáájú ká anábì tó dà anábì wọ́n fẹ́ tún Káàbà kọ́ àwọn ará Mákà wa ń pèdè pé Káàbà tá a fẹ́ tọkọ yìí o àwọn kan bẹ tá a ní gbowó lọ́wọ́ wọn tá a fi kọ́ Káàbà o nígbà wọn máa kà wọn wọn làwọn ò ní gbowó lọ́wọ́ obìnrin tí ń sasẹ́ wórówó torí owó tí ń tọ́wà lọ́wọ́ rẹ̀ ọ̀dá àwọn ò sì ní gbowó lọ́wọ́ ẹni tí ń yàyàn lówó tí ń gbèlé torí owó tọ́wà lọ́wọ́ rẹ̀ ọ̀dá èyí ń ṣáájú ká nàbí tó ṣe kíni kó tó bẹ̀rẹ̀ já nàbí nù ni ikhwatal iman gbogbo làákàyè tó pé gbogbo ẹ̀sìn sámà tó pé gbogbo wọn ni wọ́n gbógun ti owó èlé wọ́n gbógun tó owó tá ń pè ní rìbá tí a bá lọ́wọ́ náà alukur'an ọba àlekè ọlá mọ́dọ̀ afatan ẹ má jẹ́rìí bá lera wọn mọ́ wattaqullaha ẹ bẹ̀rù ọlọ́run la'allakum tuflihun kẹ́ ẹ lè jẹ́ ni tí yóò bọ̀ nínú ìyà ọlọ́run ṣé ẹ mọ̀ pé tùmẹ̀ ní pé tíyẹn bá ń jẹ rìbá lórí rìbá ìtumẹ̀ ní pé kò ní ṣe kíni kò ní bọ́ nínú ìyà ọlọ́run ikhwatal iman ṣe rí rìbá tí ń padà ṣàlàyé díẹ̀dẹ̀ díẹ̀ tí ò ní gùn jù tí kálukú fi gbọ́ yí pé ṣé rìbá ni ń jẹ yìí àbí kì í ṣe rìbá mo lálàyé méjì tó kúnná tí mo fẹ́ ṣe lórí ẹ̀ kálukú ọmọ ibi tó ń bá bẹ̀lọ́ngì sí pé ń jẹ rìbá àbí ìjẹ rìbá amaka máa ṣàlàyé òun ọlọ́run ní yá wa lẹ́dínà àmánú ẹ̀yin tẹ́ ẹ jẹ́ múmìnì láti àkólò rìbá àdáfán mọ̀dọ̀ àfàtàn ẹ má jẹ riba kẹ́ ẹ má gbé mi léra wọn léra wọn léra wọn wattaqullaha la'allakum tuflihun ẹ bẹ̀rù ọlọ́run kẹ́ ẹ lè bọ́nú yà ọlọ́run tí a bá tún lọ suratul Baqara àyà seventy eight ìyá àyà tó wà ń bẹ̀ ń tiẹ̀ lágbára gan èyàn ní gbọ́rọ̀ àwọn àyà yìí kọ́ mọ́ sá fún ta fẹ́ júwe ní rìbá fún ọba mi sọ bẹ́ẹ̀ pé yà yóò alladhina amanu ẹ̀yin tẹ́ jẹ́ mùmínì ittaqullaha ẹ bẹ̀rù ọlọ́run wadaru ma baqiya min ar-riba in kuntum mu'minin gbogbo tí n bá ń jẹ́ rìbá tẹ́ bá dáwọ́lé ẹ lọ dàdú ká ní mùmínì bá níyì o sẹ́mi kó tùmẹ̀ nípa ẹni tí n bá ń gbọ́ bá ti ń sọ ohun bá wà lẹ́nu rìbá tí ò ìtumẹ̀ ní kéésì kínní kì í ṣe mùmínì o àwọn tọ́lọ̀ ń pè níjọ́ yìí náà àwọn tó jù wá lọ ni torí gbólóhùn tó ń lò fún wa ni yá àyíwá lẹ́dínà àmànù ẹ̀yin tẹ́ jẹ́ mùmínì ittaqullaha ẹ bẹ̀rù Ọlọ́run wadaru ma baqiya minar riba gbogbo ń tó bá kunu rìbá ẹ̀ lọ yọ̀ǹda rẹ̀ in kuntum mùmínì tẹ́ ẹ bá jẹ́ mùmínì sẹ́ẹ̀dì bọ́lọ̀ ti pa àwọn sàhábà gbogbo wa ló ṣe kíni ń ti tẹ̀ òdodo ẹgbọ́n tó tẹ̀lé ọlọ́run wá ní fa in lam taf'alu tẹ́ ẹ̀ bá lè fi rìbá yẹn lẹ̀ fa in lam taf'alu tẹ́ ẹ̀ bá lè fi rìbá yẹn lẹ̀ fa adanu bi mina minallahi wa rasuli ẹ palẹ̀ mọ́ pé ẹ fẹ́ ṣe kéde ogun pẹ̀lú ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ṣé wọ́n lè bọ́lọ̀ ń jagun ṣé wọ́n lè bójì sí ọlọ́run jagun gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wà ní rìbá tá a fẹ́ júwe yìí ẹ fi opportunity yìí gbọ́ wá sí i kẹ́ ẹ lọ lè sọ̀rì baálẹ̀ tẹ́ ẹ bá mọ̀ pé ẹ wá sọ̀rì fa in lam taf'alu tẹ́ ẹ bá lè gbé rìbá kalẹ̀ pé ẹ̀ yá rìbá mọ́ ẹ̀ san rìbá mọ́ fáadà nù ẹ pé fẹ́ máa ṣe lọ ni ẹ gbà pé fáadà nù bi harbin minallahi wa rasul ẹ gbà pé ẹ fẹ́ ṣèkéde ogun pẹ̀lú ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ tọ́ba nǹkan wá lè bọ́lọ̀ ń wogun bisimilahi tọ́ba lè bá nàbí wogun bisimilahi àmì mi rò pé nìkan ó mú mi ní yóò gbọ́ ilé yìí òní ṣe tauba ọba mi wá ní wa in tubutum tẹ́ ẹ bá lè túbá pẹ̀ jẹ rìbá mọ́ falakum ru'usu amwalikum èrè owó yín tẹ́ ẹ gba rìbá lérí ní la tadlimuna wala tudlamun ẹ má ṣàbòsí fáwọn èèyàn káwọn èèyàn má ṣàbòsí bẹ́yìn náà ikhwatal iman mi ò rò pé nìkan jẹ́ mùmínì yóò sọ pé òun fẹ́ ṣe kéde ogun pẹ̀lú ọlọ́run àti ànábì ọlọ́run sì ní tẹ́ ti sọ́ọ́lẹ̀ fàyín tó bó tó ń tọrọ àforíjì falakum ru'usu amwalikum èyí tó jórí owó yín tiyín tí ò ní rìbá nú ikhwatal iman àwọn àyà méjì mo mú wáyé tí ń kìlọ̀ fún wa nípa tá à ń pè ní àríbà yín padà ṣàlàyé rìbá yẹn o tí kálukú ọmọ pọ ẹni tó bá kó síbẹ̀ ọmọ kó òun ṣe kíni òun kó síbẹ̀ ẹni tí òkú ọmọ kó òun ṣe kíni òun ò kó síbẹ̀ tọ́lọ́mbà sì ní kébèrè ọwọ́ ayé èyí tipa bá ká bẹ̀ bí abatilágbóyè ẹ̀sìn máa dáhùn ẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run ikhwatal iman ṣe rí rìbá nínú tó burú lọ́wọ́ ẹgbẹ́ àyàtọ̀ lọ́n sọ lákọ̀ọ́kọ́ ẹgbẹ́ àyàtọ̀ sọ lẹ́ẹ̀kejì la ta'kulu riba ad'afan muda'afatan wattaqullaha la'allakum tuflihun ẹ má jẹ rìbá kẹ má gbé lera wọn ẹ sì bẹ̀rù ọlọ́run kẹ lè jẹ́ ní tí ó bọ́ nínú ìyà ọlọ́run ìdùnnú pété bá ń jẹ rìbá yìí ní bọ́ nínú ìyà ayé ẹlẹ́ẹ̀kejì wadaru ma baqiya mina gbogbo ní tí bá ń jẹ rìbá yìí lọ́dàánú in kuntum ọlọ́run lọ papọ̀ mọ́ ìmánì pé tẹ́ ẹ bá ti sọ nù tẹ́ ẹ bá jẹ́ mùmínì ẹ̀ ní ṣe rìbá mọ́ ìtumọ̀ ẹni pé tẹ́ ẹ bá ń ṣe rìbá ìmánì yìí ò ṣe kíni kò pé ìmánì yìí ò pé ni ọlọ́run wa ni wàyín lamtẹ́ fàlù fàyín lamtẹ́ fàlù tẹ́ ẹ bá lè fi rìbá fáadà nù haribi minallahi wa rasuli minallahi wa rasuli ẹ palẹ̀ máa pẹ́ bọ́lọ́run àtòjíṣẹ́ rẹ̀ jagun ẹ wá wáyà méjèèjì ó dẹ́rù bà mùmínì èèyàn ní jẹ́ mùmínì kọ́ máa jẹni tí ó fẹ́ là èèyàn sì ní jẹ́ mùmínì kọ́ wá àdìsí ànábì wa Muhammad njọ́ tí di anabi sàlá sàlám ti ń ka wọ́n ń pa àwọn kan àwọn yìí àwọn kan ní asabo alimobiqat àwọn ẹ̀ṣẹ̀ méje tí gbé ní dèjọ́ alikiyama tí ó ti máa làlìjẹ́nà tí ò ní jọ́ rí ọ̀nà lọ tí ó gbé dèjọ́ alikiyama gbàtà anabi ń ka anabi ka akilu riba kéèyàn máa jẹ wéèlé anabi ka ma nínú tí ò ní jọ́ ọ̀rọ̀ lọ́jọ́ alikiyama o lè kírun o lè gbàwẹ̀ o lè yọ sàká o lè lọ Mákà o lè ṣe umura o lè ṣe sàárà o lè tọrẹ àmọ́ tó lówó rìbá lọ́rùn yóò gbé ọdẹ kò ní jẹ ọ̀rọ̀ náà lọ́jọ́ àlùkìyàmà yóò gbé ọdẹ ntí ọwà gbé ọdẹ ń tètè ṣètò ẹ láti látàyè látàyè látàyè anabi wa muhammad ó ní la'ana allahu akila riba ọlọ́run o bá mi ṣẹbi lẹ́ni tí ń jẹ riba la'ana allahu akila riba ọlọ́run o bá mi ṣẹbi bá mi gbé jìnnà sí kẹrẹ tábà lọ́lọ́run láàánú yẹn ìyẹn ni kọ́lọ́run gbé yẹn jìnnà sí àánú àtìkẹ́ la'ana allahu akila riba ọlọ́run ba mi ṣẹ́bi lẹ́ni tí ń jẹ rìbá wà mú kílà o àtẹni tí ń fòun jẹ wáṣà ìdẹ́hì àtàwọn ẹlẹ́rìí méjì tí ń jẹ́rìí fẹ́ni kíni kejì wọn wákàtí bá wù àtàkọ̀wé bẹ̀ àwọn akọ̀wé lè rìbá àwọn akọ̀wé lè rìbá àwọn ẹlẹ́rìí bí àwọn garantọ̀ àti gbogbo wọn ní ìyá rìbá wọn jọ jìyà rẹ ni anabi ní kọ́lọ́ ń bá wọn làánà gbogbo wọn wọn gbogbo wọn nínú àwọn àdìsí tí ó tún wá eré ọ̀rọ̀ rìbá ẹ jẹ́ n fi àdìsí méjì kún un anabi ní àríbá thalathatun wa sab'una baban ṣe rí rìbá ọ̀nà seventy three ló wà fún tá a pè eléyìí rìbá rìbá rìbá rìbá rìbá rìbá rìbá rìbá seventy three àbí ká sọ pé seventy three nìyà tí ń bẹ fún ìyà seventy three ní ń bẹ fún rìbá ìyà seventy three ní ń bẹ mithilu an yanke arrajulu ummahu dèédé ẹ̀ṣẹ̀ tọmọ ò ní tọba ba ìyá rẹ̀ sùn kọmọ bá ìyá rẹ̀ sùn dèédé ẹ̀ṣẹ̀ tí ò ní ló kéré jù ní ẹ̀ṣẹ̀ rìbá sẹ́yìn pé kéèyàn ṣe sìnà tó ń fúyẹ́ fa kéèyàn bára ta ṣe sìnà kọ́ bá aṣẹ́wó ṣe sìnà ọlọ́mọ ṣe wá ló ń sìnà gbogbo àwọn tí wọ́n ń ṣe ọlọ́mọ àgbà lọ́wọ́ wọn so sẹ́yìn pé sìnà lágbára sìnà kan tí <coughs> ẹni tí ò níyàwó ńlé bá ṣe a nà lọ́gọ́rùn-ún bílálà a tún wá ṣe tẹ̀gìrìbù àm a jẹ jìnnà sílùú lọ́dún kan ẹni bá wá jẹ ni tí ó níyàwó àbọ̀lọ́kọ tó bá dánsì náà wò àrọ́jímọ́ hatal maut ṣẹ̀ríà ní kálẹ̀ lóko kó fi ṣe kí ni kó fi kú ẹni wá báyà rẹ̀ sún kọ́. wọ́n tó jásí pé àwọn àfa àṣàlẹ̀ lórí àdìsí yìí àwọn kan pọ́ lálàáfíà àwọn kan pé kò ní àlàáfíà àwọn kan ní daraja hasan lọ́wọ́ àwọn kan ní dọ̀yìfù ni àwọn kan ní sọ̀híhù ni ikhwatal iman kọ́mọ ọba ìyá rẹ̀ sùn ṣiṣẹ́ rí ni kéèyàn ọbẹ̀ ni tí ọ̀lẹ́tọ̀ sísùn gan iṣẹ́ ẹbú ńlá ni ká tó wá pọ̀ mọ́ bá èyí tó kéré jù nú ẹsẹ̀ sìnà òun ni kọ́mọ ọba ìyá rẹ̀ sùn tó kéré jù nú ẹsẹ̀ rìbá òun ni ọba ìyá rẹ̀ sùn ikhwatal iman ìwọ tó sọ rìbá di iṣẹ́ tó ń bá ìyá rẹ̀ sùn jojúmọ́ ni ṣiṣẹ́ rí ló ń ṣeun nínú àdìsí mi tí ń bẹnu Darul Qutni tí abdullahi bin handola gbà wá ọ̀là níbi ní ladirhamun ladirhamun riba kọ́bọ̀ kan tẹ́ ẹ bá rí lérí riba ladirhamun riba kọ́bọ̀ kan tẹ́ ẹ bá rí lérí riba ashaddu indallah ó burú lọ́jọ́ ọlọ́run kọ́bọ̀ kan yẹn ó burú lọ́dọ̀ ọlọ́run min sitin wa thalazina zenyatan ju kéèyàn ó ṣe sínà thirty six lọ kọ́bọ̀ kan lérí riba ó burú ju sínà thirty six lọ filkati àti ẹ̀sìn mistake àwọn sínà yẹn ikhwatal iman sínà kan á torí ẹ̀yàn nàá lọ́gọ́rùn-ún bílálà á lè kó lù àbí kálẹ̀ lóko kẹ́mi ìlú fi ṣe kíni kó fi bọ́tọ́jú abilékọ kọ́ wá jásí pé dírámù kan pọ́n kan sílẹ̀ kan torí ń rìbá ó wá ṣe déédéé thirty six sínà sórí pé ìyá rìbá fẹ́ ju sínà lọ bó ṣe jẹ́ pé àwọn àfa náà sáré àdìsí tí mo wá gbẹ̀yìn yìí náà pé àwọn kan ní ọlá àlàáfíà àwọn kan ní kò ní àlàáfíà ikhwatal iman ẹ̀já sọ́ra nípa rìbá ọ̀dà tí gbogbo tí àdìsí yìí gan ẹ̀ gbọ́n tọ́lọ̀ ń wí ni fáadà nù bí harbin minallahi wa rasulihi yìí wọ́n ṣe àdìsí sọ ní ìhòòlù Qur'an palẹ̀ mọ́ ogun pẹ̀lú ọlọ́run síyàn lè bá ọlọ́run ogun kọ́sẹ́gun ni kọ́lọ́run ló wọ́n bá lè fi ọlọ́run yóò máa ikhwatal iman ẹ dákun ẹ dákun ikhwatal iman àríbà tá à ń pè ríbà thalathatun wa sab'una baban seventy three ọ̀nà lónìí ọ̀nà tó kéré jù náà ríbà àìsàrò ha tọrọ nù jù ń bẹ mithlu ayanke harajul ummahu kọ́mọ bá ìyá rẹ̀ sùn wa inna arba riba anabi wa ni riba tó wá ju riba kọ́mọ bá ìyá rẹ̀ sùn lọ ẹ̀rídò rọ́jòlè lè mùsùlùmí òun ni kéèyàn máa dọ̀tí ọmọlúwàbí mùsùlùmí kẹ́ẹ̀ máa ba mùsùlùmí tí ó dára kẹ́ẹ̀ máa bá ní bí àwọn tí wọ́n máa kúrọ́ mọ́ yàn tí wọ́n máa kó ṣe kinní kan tí ó sì ṣe tí wọ́n sì lẹ́rìí tí wọ́n kà máa kúrọ́ mọ́ yàn rìbá tí wọ́n tún ju ẹni tí ń jẹ wó rìbá lọ ọlọ́nkọ́lá wà níbi gbogbo ẹ̀ ọlọ́nkọ́lá wà ikhwatal iman àwọn yahudi ọlọ́run dídì bá wọn jà tó bínú sí wọn torí kí wọ́n jẹ rìbá ọba alekiola ni wà á ká dìhín mọ̀ rìbá wọ́kọ̀dì nóhù ànihu torí níta fi bá wọn yúngbà míì ni pé wọ́n máa jẹ rìbá a sì ti kìlọ̀ fún wọn pé kí wọ́n má jẹ kí wọ́n má jẹ rìbá mọ́ ikhwatal iman àwọn àyà tí ń bẹ lérí rìbá rì ṣé ọ̀fẹ́ ńlá ló fi ń jẹ rìbá ni tọ́lọ̀ ní nkóntun tọ́lọ̀ ń sọ pé láta àkúlò rìbá àdáhàfà mudọ̀ àfàtàwọ́tẹ̀kùlá àlá àlákùn tuflihun ṣé wọ́ọ̀fẹ́ ńlá ni àbọ̀ palẹ̀ máa ti bọ́lọ̀ ń jagun ni tọ́lọ́ ní fáadà mina harbin minallahi wa rasulihi àbí ọgbà pé ọkàn máa fi ya pọ́nba ìyá rẹ̀ sùn jẹ́ ọ́ sóhun lọ́tẹ́ ọlọ́run ni àbí kí wọ́n máa kọ́lẹ̀ fún ọpọ́ ń ṣe sí náà thirty thirty six tó bá jẹ́ ìdìbò akọ́bọ̀ kan èwo lọ́rọ̀ nínú mẹ́rin ta kàkálẹ̀ yìí ló fi jásí pé nùbínú ọlọ́run tó lágbára jù lérí ilẹ̀ táwọn èèyàn ń ṣe òun ni akilu riba ìmá jẹ owó riba ikhwatal iman sẹ́rí kí n ṣàlàyé etí ń jẹ́ riba kí n tó mẹ́nu lé àwọn ìnira tí ń bẹ lára lára riba yẹn sẹ́rí riba ta nínú Islam ń lọ bí riba méjì sí mẹ́ta riba méjìlá nínú Islam sí mẹ́ta àkọ́kọ́ riba wọ́n máa pè ní riba nasi'a ìbá wo riba là ń pè ní riba nasi'a ṣé riba nasi'a yẹn ìtumọ̀ ẹ̀ ni pé riba àsìkò kí ni ìtumọ̀ ẹ̀ ìyá mi ní ẹ máa gbọ́ àlàyé tí mo fẹ́ ṣe o ìyá mi ní hundred thousand ìyá ọlọ́ hundred thousand tó bá ti doṣù mẹ́ta yóò máa lé two two thousand ṣe é mọ̀ pé tó bá doṣù mẹ́ta tí ìbá hundred thousand tán èlò ni ó lé two thousand percentage wọn máa fi ṣe ẹlòmíì ten percent ẹlòmíì seven percent ẹlòmíì seven point five percent ṣe é rí owó tí ń lé lérí owó tí mo yá òun ní jẹ́ kí ni ní jẹ́ rìbá ṣe é rẹ́ni tó yá mi ọlọ́mọdé ń yarú ẹ̀ ẹni ó yá yẹn ó jìyà ẹni ó yá ó ṣe kí ni yóò jìyà àwọn tí wọ́n jẹ́rìí bí wọ́n ti ń yá wọ́n ṣe kí ni akọ̀wé tó bá wọn kọ́lé ó ṣe kíní èyí ò la ń pè ní ìbànú sí à básìkò bá ti ń sún síwájú owó ọmọ ṣe kíní owó ọmọ lé básìkò bá ti síwájú owó ọmọ lé básìkò bá ti síwájú owó ọmọ lé báńkì ń ṣerú ẹ̀ tí ò jẹ́ báńkì Islam àwọn cooperative tètè Islam wọ́n ń ṣerú ẹ̀ wọ́n ń pa àwọn kan náà lápò báyà rẹ̀ làwọn náà ń ṣe kò yé mi àwọn èèyàn ń kọ́ ọ́fíìsì káàkiri tó yẹ pé tí wọ́n ń ṣe nu ẹlòmínà wa ń bẹ tó yẹ pé kò níṣẹ́ tí ń ṣe ju pé kó jòkó kọ́ máa yáyàn ní owó bẹ́ẹ̀ lọ gbogbo ẹni tí ń bá ń ṣerú ẹ̀ kí wọ́n lọ bẹ̀rù Ọlọ́run riba nasi àní ń jẹ́ tásìkò bá ti ń lé owó ọmọ sí kíni owó ọmọ lé owó ọmọ riba àkọ́kọ́ tí islam fa tí islam sọ pé kò ni wọ́n ń pè riba kejì wọ́n ń pè riba al-fadl èyí ń bẹ́ ń bi ìmọ̀ tàǹkan sẹ́ẹ̀rí táàbà tàǹkan tọ́jọ́ kan náà bákan ni ó ti rí táàbà tàǹkan tọ́jọ́ kan náà kí mo ní ni ó ti rí tí ì bá ta góòlù fún ọ dédé góòlù tí n gbé fún ọ ló ṣe ni ló gbé fún mi tí ì bá ta fàdákà fún ọ tètè fàdákà tó bọ́gẹ́ fún mi ló ṣe kí ni lọ́gbà lọ́wọ́ mi àmọ́ báwo ló ṣe sọ pé kí n mú góòlù one gram wá two gram wá kọ́ wá fún mi ní one gram kò ṣeéṣe ní tó bá fún èmi gbé two gram fún ọ kí ló gbé fún mi náà táwọn méjì bá jẹ́ gold ká ní fàdákà náà ni two gram two gram ni ó débi oúnjẹ náà o tọ́lá náà fi sọ pé àdáàbò bíi dáàbí wàlfíìdọ̀tú bíi fíìdọ̀tí wàṣẹ̀yìrú bíi ṣẹ̀yìrì anabi wa ń kalọ bẹ́ẹ̀ ọ̀kàǹkà mẹ́fà ń bẹ́ẹ̀ inú rìwáyà mi ọ̀kà márùn inú rìwáyà mi ọ̀kà méje ni wọ́n ń pè yẹ́dán bí yẹ́dìn wọ́n wá ní wá ìdá tálàfàtàl àjìnàṣu tí kìíní òun bá ti yàtọ̀ ọ̀tọ̀ síra wọn fàbíyún kẹ́yìn fàṣẹ tó yẹ́dán bí yẹ́dìn ẹ tààbọ̀ bá ti wù yín àmọ́ kẹ́ ẹ nà báyìí kẹ́ ẹ ṣégin ni kẹ́ ẹ gbà padà kí ni ìtumọ̀ àdìsí yẹn ìtọ́jọ́jù lé ní kí n ṣàlàyé ẹ̀ fún yín kí n má fọ̀rọ̀ gùn kí n sẹ́ máa sọ̀rọ̀ àgbàdo kí n máa sọ̀rọ̀ ẹ̀wà kí n máa sọ̀rọ̀ rẹsì ọ̀nà ọ̀mọ̀ gùn àti lásìkò ìtọ́jọ jù lé ní ni pé tá a bá ṣe owó síra wọn tí n bá ṣe dọ́là lápèjúwe iye dọ́là tí n bá fún ọ ní ìṣèkíní nígbà padà tí n bá fún ọ lọ́ndẹ̀ dọ́là ó fún mi lélòó hundred dollar ọ wá lè kó ten ten dollar kọjá hundred o àmọ́ kí n wá sọ pé èmi ò fún ọ ní hundred dollar ìwọ wàá fún mi ní ninety dọ́là kí ló sọ tiẹ̀ di pọ́lọ́lá ju tèmi lọ ríbàlì fọ́tìlì nìyẹn mo fún one hundred dollar ó wá fún mi ninety dollar ṣé ẹ rí ten dollar tó wà láàrin àwa méjèèjì òun kí ló kọ rẹ̀ rìbá ni sẹ́mi àpò yàtọ̀ sí káyáwó tí mo wílẹ̀ kan ó ti yàtọ̀ sí káyáwó tí mo wílẹ̀ kan lápèjúwe ibi tó pọ̀ jù sí lóúnjẹ ti ń ṣe ẹ má gbọ́ mi o àwọn tí wọ́n máa ń ṣẹ́wó tuntun fún one thousand odidi lọ́wọ́ ọ̀ akọ eight fifty fún mi àbí nine ọ wà ní tó seven hundred ní àríbá wọn mọ̀pọ̀ three hundred wọn yọ three hundred ń rìbá ni ìwọ tó fún wọn ní one thousand ó jìyà èyí tó fún wọn seven hundred tuntun yóò jìyà torí pé owó yẹn owó kan náà ni bí ìgbà tá a bá ní góòlù ń bá góòlù ṣiṣẹ́ ni tí fàdákà ń bá fàdákà ṣiṣẹ́ ìyàtọ̀ torí intafi one thousand naira ṣe seven hundred naira ò lè ṣe kí ni kò lè ṣe kí lọ sọ torí pé tèmi jẹ́ yọ̀kan tiẹ̀ jẹ́ wẹ́rẹ́ lọ́wọ́ aṣọ di kí èmi ọ gba àbọ̀ owó kí wọ́n wá gba ìtọ́jú tèmi lọ owó tó wà láàrin yín three hundred yìí ìbá ni èyí fi hundred dollar gba ninety dollar èyí fi ninety dollar gba hundred ninety dollar gba eh, hundred dollar tó ti jẹ́ pé dọ́là ní banjọ́ ń jẹ́ bákan náà yọ̀ ṣe kí ni ká náírà méjì bákan náà yọ̀ ṣe ànábi wá ní wáyé dákítàlá fatil ajinas báwọn owó yẹn bá ti yàtọ̀ síra wọn lápèjúwe èmi kó náírà dání ìwọ mú dọ́là dání náírà ní tèmi ń jẹ́ dọ́là ní kíni tiẹ̀ ń jẹ́ anabi ní fàbí ń kẹ́ fàṣẹ tún bọ́bá ti wù yín ni kẹ́ ta àmọ́ pẹ̀lú mẹ́jẹ̀ mu yadan bi yedin kó tiẹ̀ fún kọ́ ọgbà tọ́ba hundred dollar yìí yìí sẹ́ ní four fifty tọ́ba tẹ ọlọ́run ó ṣe kíni torí náírà ló mú dọ́là lèmi mú dání náírà ní ìwọ mú dání ìyàtọ̀ ti ṣe kíni ó ti ṣẹlẹ̀ ìyàtọ̀ tó ṣẹlẹ̀ yẹn ó ti sọ́ di pé káta bọ́ba ti wù wá anabi ni wá idha ikhtalafat al báwọn yàtọ̀ bówó yẹn bá ti yàtọ̀ tọ̀ síra wọn tẹ́lẹ̀ tàbá ti yàtọ̀ síra wọn fàbí ń kẹ́ ìfàṣẹ ìtùn bó bá ti wù yín ni kẹ́sì ta kẹ́tìra àmọ́ pẹ̀lú májẹ̀mú yadan bí yẹ̀dìn nẹ́sì kó sékìní kọ́ gbà àwọn yóò náà láròyé gan lásìkò tá a wáyé o torí mo lè ná dọ́là sí ẹ kó ṣe transfer àsìkò tó wà láàrin rẹ̀ sásìkò rìbá ní àbí sásìkò rìbá àwọn afá dìbè tiẹ̀ o torí yadan bí yẹ̀dìn lànàbí wí náwó kọ́ gbà padà o bẹ́ẹ̀ mi bá náwó báyìí ọ̀nà gbọ́dọ̀ náwó ni sẹ́mi ọmọ adé àwọn ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀gẹ́ tó yẹ pé àní láǹfààní láti yanjú ẹ̀ ní òní tíṣẹ̀rí àti ti kojú bọ gbogbo ẹ̀ táwọn afáwá ṣàlàyé lórí ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ gbogbo ẹni tí ó ṣe owó ìlú kan náà bóyá náírà bóyá dọ́là bóyá pánstálì bóyá euro bóyá pánsì Egypt lẹ bá fẹ́ ṣe ẹ gbọ́dọ̀ jásí pówó yẹn jẹ́ déédéé kan náà ẹ máa fọ hundred gba hundred eléyìí wà lẹ́jọ́ didi kí yọ jẹ́ wẹ́rẹ́ hundred ní ọjọ́ jẹ́ àmọ́ kó ní kí n mú one thousand naira wá kó wá fún mi seven hundred náírà méjèèjì rìbá ni o gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣẹ́wó tuntun káàkiri rìbá lẹ̀ ń jẹ o ẹ̀yin olówó ojú agbo káàkiri rìbá lẹ̀ ń jẹ o tọ́ra nẹ́bi ní kẹjẹ ọba èyí òun ni wọ́n ń pè ní rìbá alfọ́dìl ta kọ́kọ́ ní ń jẹ́ rìbá ànẹ́sì àtọ́rọ́ òun bá sì kó ṣiṣẹ́ ẹlẹ́kejì ń jẹ́ rìbá alfọ́dìl sẹ́ẹ̀rí gbogbo ya rìbá kálẹ̀ kan ẹni bá ń ṣèkíní ṣèkejì ọ̀jẹ̀ o pẹ̀lú nẹ́sì àwọn àdìsí tí tá a mú wáyé iṣẹ́ wa rí ìtọ́ pọ̀ jù èyí tó pọ̀ jù tí àwọn èèyàn wá ń tí ó pọ̀ jù lérí ilẹ̀ léni òun ni rìbá nà à rìbá ká máa yáwó ó pọ̀ jù rìbá ká sí kínni ká sẹ́ owó lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn báńkì tí èsì ti Islam owó rìbá ni wọ́n ń yá wọ́n á yáwó percentage báyìí ní ó máa gùn lóṣù kan àbí lóṣù mẹ́ta àwọn cooperative náà wà bẹ́ẹ̀ àwọn míì náà wà tí wọ́n dá kọ́mpìnì lẹ̀ bẹ́ẹ̀ káàkiri tó yẹ pé yáwó yáwó yáwó yáwó ní kọ́dà àwọn míì tó máa ń lẹ̀ mọ́ etí ògiri ọ̀nà káàkiri ló ta wà yìí tí mo bọ̀ wáyáwó mo bọ̀ wáyáwó sẹ́ẹ̀ rí kéèyàn yá yẹn lówó ìkọ́tàlì iman kọ́ wa sọ pé owó yẹn ọmọ lé mọ́ lọ́wọ́ ìfìyàjẹ yẹn ni kí ni mo pè jẹ́ mọ́ ìfìyàjẹ yẹn ni kí ni tí mo fi sọ bẹ́ẹ̀ sẹ́ẹ̀rì yóò máa rí owó lọ́dọ̀ ẹni tó yá lówó tí ò ní ṣiṣẹ́ tó bá sọ pé hundred thousand tí mo yọ òní every month yóò máa fún mi ní ten percent every month lédi owó yẹn máa fún mi ten percent ṣé àwọn kìtùmọ̀ ẹni pé òun ò jòkó kalẹ̀ owó ọmọ àti kínní torí ipò ya ní ṣé àwọn kìtùmọ̀ ẹni pé ìfi ọ̀nà àlùmọ̀ǹkọ́rọ́ yìí gba oògùn ẹni yìí jẹ́ nítumẹ̀ ẹni tó yá olódò rẹ̀ ń ìtumọ̀ ẹni pé òun wàhálà tó bá ṣe kọ́ lọ ṣe wàhálà wa kọ́ wa kó ẹni tó burú jù mẹ́nu láyìí ṣe pé ó ní nǹkan kan tí ó fún lẹ́yìn pọ̀ yá lówó yẹn ó kó yẹn fún tápẹ́yà lọ ṣiṣẹ́ kọ́ wa máa jẹ́ òun wà wà níbo ògì eléyọ̀ wà ní kíni kí láǹfààní ń bẹ̀ mọ́ ẹlẹ́ẹ̀kejì ìmọ̀ yáyàn lówó kó jòkó kalẹ̀ kọ́ lọ́mọ yáyàn lówó àwọn tí wọ́n jòkó tí wọ́n yáyàn lówó yẹn ìtumọ̀ ẹ̀ ni pé wọ́n máa lóró ju wọ́n sì máa sọlẹ̀ wọ́n máa rán àwọn kan lọ ọ̀tá kí wọ́n máa lọ jìyà ẹ wọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa yáwó káàkiri láwọn ẹ̀yà aláta àwọn ẹ̀yà oníkankan yẹn táwọn ẹ̀yà yẹn bá dọ́jà wọ́n máa ṣe fàtì fàtì fàtì àwọn tó yà wọn lówó ń bẹ lábẹ́ èsì àwọn tan èsì sẹ́rí àwọn ẹ̀yà yẹn wà yá fifty thousand èyí tí yọ hundred thousand yọ two thousand yọ wà lọ kátà gbogbo wàhálà tó bá wá ṣe láti bí oṣù kan ń lọ fáwọn àwọn eléyìí ọwọ́ àlèrè kásálù wọlbàtọ́ọ̀là wọn ní ṣiṣẹ́ máa wọn máa gbádùn wọn wàá torí pé wọn yá lọ wọn wàá ràn lọ́nù bíi wọn ràn lọ́nù ọ̀run àtinú wàhálà àtinú òjò ìkọ́tàlì iman ṣe rí ibikíbi tí wọn bá ti gba ká máa yáwó èlé láyè ìtumọ̀ ẹ̀ ni pé wọn ò ní fi àyè lẹ̀ ṣe rí owó èlé yẹn kì í sábà fàyè lẹ̀ láti rí san percentage náà máa bèèrè lérí ẹ̀ kì í ṣe tó easy láti rí san ènìyàn wà á wà lóko ògbékùn ìgbèkùn ni ó wà léyìí tó ṣe pé ṣẹ́rí àti ìfẹ́dẹ̀ra fáwa mùsùlùmí sẹ́rí ìmọ̀yáyàn lówó rìbá tí wọ́n ń yá owó rìbá tí wọ́n ń wà ọ̀hún sẹ́rí ìtumọ̀ ẹ̀ ni pé wọ́n ń sìsì opportunity pé ẹni yìí ọ̀rọ̀ náà gbà mọ́ ní bùkátà jẹ́ lòkulò kábàáyé ènìyàn wa ní choice ẹni tó lọ gba ilé yẹn kò ní ní choice kankan ju condition tí a bá ṣe kíni tí a bá fi sí lọ torí kò ní tí ó ṣe kéèyàn wá ní bùkátà ká tún wá fi sínú ṣòro ṣe dáadáa ni wọ́n sì ti palẹ̀ mọ́ fún pé ọbẹ̀ ọmọ àbọ̀ wá yáwó bá ti débi condition tá a gbé ọ ni condition tí wọ́n gbé òun ìfikún ìṣòro rẹ ni ìkọ́tàlì iman sẹ́ẹ̀rí owó yẹn tí ì bá ṣe pé àwọn tí wọ́n yáyàn lówó wọ́n jẹ́ bí báńkì àbí wọ́n jẹ́ bí àwọn tí wọ́n já lágbára tọ́ba yẹ pé ndùfidù àníbáyà yẹn lówó ntí wà tẹnitọ́jà lówó padà sí ẹ̀já gbẹ̀yìn ni torí yọ padà di pé gbogbo wàhálà ìwọ lòun ṣe kíni ojú rẹ bá wọlé tọ́jú rẹ pé ha ah, orí èlò lòun pa ayé èlò lòun san ojú owó kan òun èrí san òun san èlé tọ́ba yẹ pé yẹn lọ́ba da yálò pé wọ́n mara wọn báyìí ni ó padà di ṣé yẹn lè máa di yẹn lè wà ń lu kankan máa yá ara lówó èlé kó jẹ́ yẹn lè lu yẹn gbogbo ara lóògùn nídìí lé yẹn rè torí gbogbo wọn máa wá sìn wọn wà nù oko ẹrú rẹ̀ òun wà fẹ̀yìntì àti ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ wọ́n máa jẹun ìkọ́tàlì imán tá a bá ní owó ìlera máa fi ṣayé ẹ jẹ́ ń sòdodo fún yín kò ní sànú lérí ilẹ̀ mọ́ àwọn tí wọ́n máa ń pé à sunkún wá jẹ́ ń sànú rẹ̀ mo fi lè yíbo ọlá sírí mo bùn ọ lówó yìí tí kálukú bá jòkó jòkó pé òun ọ̀ máa fi owó ṣe òwò láti máa yáyàn kẹ́ máa san ilé àánú ò ní sí lérí ilẹ̀ mọ́ sẹ̀rí àsìfẹ́ kànú ọmọ sí kínni kọ́ máa ṣẹ́kù ní orí ilẹ̀ kọ́ máa ṣẹ́kù lórí ilẹ̀ kọ́ máa ṣẹ́kù lórí ilẹ̀ lẹ́yìn náà ẹ jẹ́ abẹ́rù àwọn àmì àmà sọ̀rọ̀ tí ọ̀rọ̀ wọn ò bẹ́sìn mu wọn ò ní a ṣe bóun náà ń fowó ṣòwò ni èrè làwọn ń jọ ń pín ẹlòmíì ò rírì báwọn ní èlé ó rí bí ẹni pé interest ni èrè tí àwọn ó yẹ tọ̀tọ̀ síra wọn o nù sẹ́rí ọ̀ yàtọ̀ síra wọn ẹni tí o jẹ́ àjọsùn owó yàtọ̀ sí wáyà mi lówó kí n sèlé o ẹ jẹ́ n sáré ká yàtọ̀ díẹ̀ pẹ̀lú àsìkò tí o sí yìí náà àkọ́kọ́ náà sẹ́ẹ̀dì téèyàn bá sọ pé jẹ́ àjọsùn owó àwọn òfin tí ó dè ni pé mùdọ́rọ́bà là ń pè nù sẹ́rí àbí ká pè ní mùsàràkà ìtumọ̀ ẹni pé mi ó gbowó kalẹ̀ ìwọ máa ṣe kíni ìwọ máa ṣiṣẹ́ èmi pẹ̀lú rẹ̀ wà panupọ̀ lérí pàṣẹ́ntéèjì èrè tá àti mọ̀ percentage èrè tá a ṣe kí ni tá a ti mọ̀ kí n túmọ̀ rẹ̀ yín fún ọ ní one million ọmọ fi ṣiṣẹ́ tọ́ bá fi one million yìí ṣiṣẹ́ lọ ẹ má gbá láyé mi o one million yìí tọ́ bá fi ṣiṣẹ́ lọ iye kí iye tọ́ ọ bá padé níbẹ̀ èmi mo lówó ìmọ̀ mú sixty ìwọ ló ń ṣiṣẹ́ ọmọ mú forty àbí bẹ́ẹ̀ kọ́ ìwọ ló ń ṣiṣẹ́ ọmọ mú sixty èmi mo lówó ìmọ̀ mú forty àbí bẹ́ẹ̀ kọ́ àmọ́ mú ní fifty fifty ṣé ẹ mọ̀ péré tí ó fẹ́ jẹ là ń lérí kì í sojú owó abẹ́kọ̀ automatically tó bá fi one million yẹn sowó lọ níjọ́ tó bá dé tó hundred thousand dé tá a bá ní sixty forty ní èló lòun ó mú ẹnìkan ó mú sixty ẹnìkan ó mú ṣé ẹ mọ̀ pé ó tún lè kó one million lọ́lẹ̀ kejì kó o pé tí ó darí dé sixty thousand ní òmùdé abẹ́kọ̀ tí ò ní jẹ́ hundred thousand tí wọ́n bá pín yẹn náà bí òun ó ti pín sixty forty náà ni sẹ́yìn kó tún lè lọ́ngbà míì kókó one twenty dé sixty forty ni ó tún lè lọ́ngbà míì kókó ninety thousand dé sẹ́ẹ̀rì pé èrè tá a fẹ́ pín àti ìṣègínní àyè tí ì mọ́ àfìgbà tẹ́lẹ̀ òun bá ṣègínní tó bá yọjú tá a máa ń sọ̀rọ̀ pàṣẹ́ntéèjì lérí èrè tá a ti ì mọ̀ là ń ṣègínní ó yàtọ̀ sówó tọ̀ lọ yá báńkì o owó tọ̀ lọ yá báńkì tó bá ti lọ yá wọ́n sọ fún ọ pé tọ̀ so ti wá yá ná wọn ò fẹ́ mọ kí lọ fẹ́ fi ṣe ọmọ sanye báyìí lóṣù àbí lóṣù mẹ́ta bẹ́ẹ̀ ni abẹ́kọ̀ ó jèrè o o jèrè o sì kíni sẹ́ẹ̀rí bó ti yàtọ̀ sí àǹfin ṣòwò lẹ́yìn náà owó òwò tá a bá fi ṣòwò láàrin mùsùlùmí sí mùsùlùmí tó jẹ́ mùsàràkà àbí mùdọ́ràbà tí pa ṣe mùdọ́ràbà ń bẹ̀ ni irú owó bẹ́yẹn níjọ́kíjọ́ torí pé mùsùlùmí àmín n tá n pè ní mùsùlùmí àmín ni ìjọ tí kíjọ tá a bá fowó yẹn ṣòwò tó wò yẹn bá parí má nìyẹn ò ní dáwó yẹn padà o ìwọ fara mọ́ òfò owó òun ò fara mọ́ òfò wàhálà níjọ́ tó bá dé báńkì tó lówó tó fi ń ṣòwò parẹ́ wọ́n ta lè rẹ̀ ọ̀rọ̀ òfò ọ̀kan àwọn èrè tí wọ́n dólè ní torí kẹ́ ẹ gbọ́ yàtọ̀ tí ń bẹ láàrin ká fowó ṣòwò nù sẹ́ríà àti ká lọ yárìbá ká máa fi ṣòwò ká máa fi yárìbá báńkì ká máa fi ṣòwò ìyàtọ̀ ẹ̀ nìyẹn o gbogbo ẹni tó bá ló ń ṣe albankil islami islamic banking tí ó bá bọ́ ṣòwò papọ̀ tó bá kó fún ọkùnrin fẹ́ bọ́ ṣòwò kò gbọ́dọ̀ negotiate lérí ojú owó eré èrè tẹ́ ń retí tẹ̀ tí ìmọ̀ye tí ọ̀jẹ̀ lámàṣe gíní lámàna kò sètìlẹ́ lórí torí tójú owó yẹn bá sọnù kálukọ́ faramọ́ tiẹ̀ ni ó wà lọ faramọ́ wàhálà olówó faramọ́ owó béèrè bá sì yọjú eré pàṣẹ́ntéèjì tá a bá ṣe lé lérí láàmà pín èrè òun lé lérí èrè òun ò sì ní dúró lójú kan yóò máa lòkè yóò máa lọlẹ̀ bọ́jà bá ti ń rí bí tá a bá ń ta ti ń rí ni àmọ́ ti báńkì tẹ̀ ń yá ojú kan ní ó ṣe ni torí lérí owó làwọn negotiate sí wọn negotiate lérí owó ikhwatal iman babagun méjì kalẹ̀ yóò kílẹ̀ àti wọn náà pé alhalalu bayyinun wal haramu bayyinun èyí tó jẹ́ tọ́ hàn èyí tó jẹ́ burú hàn tẹ́ babagun méjì kalẹ̀ ẹ padà di pé ẹni tó fẹ́ yáwó kéèyàn ẹ tọ́ra àwọn mẹ́rin sọ ma mú ẹ̀rí wa pé kíní kan ọlọ́run sọ pé wa halallahu al-bay'a wa harrama riba ayatollah wà láàrin méjèèjì ahalallahu al-bay'a kátàjà kárajà ọlọ́run sí ilẹ̀ tọ́ wa harrama riba ọwọ́ àṣẹ rìbá ní ẹ jẹ́ n sáré sọ yàtọ̀ díẹ̀ náà tó wà láàrin ọjà títà àti rìbá sẹ́yìn pé yàtọ̀ ti ń bẹ láàrin káṣòwò àti káyáwó báńkì mọ́ sọtán nísìn díẹ̀ mo sì sọ mẹ́yìn sọtán ẹ wá jẹ́ kí n sọ yàtọ̀ díẹ̀ tó wà láàrin káṣe òwò àti káyáwó ẹ dákun jàmá tí n bá lọ báyìí nígbà tí ẹ sọ pé kéèyàn lọ yáwó báńkì ó dàbí ẹni pé ń sòwò náà ni torí òfowó náà sòwò yọ wájú rè mí ó yàtọ̀ mubadalatu aynin bithaman yín mowó dání báyìí yín lọ́ọ́ ra tí mo fẹ́ ṣe kí ni tí mo fẹ́ tà ní àbẹ́ ẹ̀kọ́ ni ẹ dákun ṣé òwò báńkì òwò tí mo yáwó báńkì tó yẹ kí bí mo tajà bí ìtajà bí mo jèrè bí ìjèrè yín san padà sọ́jọ́ra wọn sọ́jọ́ra wọn níbo lówó ti wá jọ rìbá níbo lówó ti jọ rìbá nísìnyí tí n bá lọ rajà yín fọlọ́jà lówó yóò fún mi ní kíni bọ́ ọ bá yáwó báńkì kò sí ntọ́kàn bọ́ tajà o bọ́ ọ rajà o básìkò bá ti tó owó ṣe kí ni o ti lé tọ́ ọ bá sàn tó sun bí sọ́sùn bá tó dé o ti ṣe kí ni yóò tún lé lẹ́yìn náà ẹni tó lọ yáwó báńkì ẹni tó lọ rajà mo déwájú ọlọ́jà ní sẹ́mo fẹ́ rajà èlò lẹ́tà èlò lẹ́ra ó pè mí ṣe kí ni ìsanwó yóò fún mi ní ọjà tó bá dé báńkì ọ̀rọ̀ pópè rẹ kọ́ wọ́n ti àwọn bá débi tó ti yáwó èlé ibi wọn ti ń ya ọ̀rọ̀ pópè rẹ kọ́ wọ́n ti bọ́ ṣèwé tí ọ tọwọ́ abẹ́ ẹ̀kọ́ ni ọ̀rọ̀ pọ̀ ní choice kọ́ àbí choice wà ń bẹ̀ nínú ń bẹ̀ àmọ́ tá a bá tajà á ṣe kí ni á jọ sọ kálukó dùn láfi ṣe kí ni kọ́ra kò sí kọ́ra bẹ́ẹ̀ fẹ́ ro dídì ìlú iye báyìí nísan iye báyìí lẹ́gbàá nǹkan kan àmọ́ tó bá débi tó ti yáwó èlé wọ́n ti bọ́ tòwé kalẹ̀ torí wọ́n ti mọ̀ para ní ọ ọ sì gbọ́dọ̀ kọrùn bọ̀ níra yìí ọ̀rọ̀ pọ̀ wa máa ṣẹ̀ṣà ọmọ pé kinní kan kò kò sí ń bẹ̀ kò sí ń bẹ̀ lẹ́yìn náà ọjà títà rírà tó fi yàtọ̀ sí rìbá ẹni tí ó tajà yóò ṣe wàhálà yóò lọ kọjá yóò lọ yóò bọ̀ ẹni tí ó rà náà lọ bẹ̀rẹ̀ àmọ́ rìbá òun retí kásìkò tó ni kò dìde lọ́bi kankan ẹni bá ti yáwó rìbá ẹni tó yá lówó ọmọ retí pé títí oṣù mẹ́ta alágójá ó kò yẹ báyìí wá lérí yọ sáfíìsì owó ẹ̀ yóò kò yẹ báyìí wá ṣé wọ́n ń tajà nu ibi tó jòkó náà ni ó jòkó tó wọ́n ti wá sí kínní wọ́n ti wá fún lówó yẹn amẹ́ni tí ó tajà tí ó rajà yóò dìde yóò ṣe wàhálà yóò lọ kọjá yóò rajà yóò ṣe gbá yóò sáwó kọ́dà ó kan bí ọmọ browse lórí íńtánẹ́ẹ̀tì tí n bá ń tajà lórí íńtánẹ́ẹ̀tì náà yóò ṣe wàhálà yóò ra dátà àmì ìdáyà yẹn lówó yóò jókòó kalẹ̀ báyìí ni oṣù kan fẹ́ pé wọ́n kó eléyìí ó kó ten thousand wá eléyìí ó kó fifteen thousand eléyìí ó kó hundred thousand wá so wọ́n ti ṣiṣẹ́ lọ ìgbà tí yẹn da àwọn ẹranko síta yẹn ń lọ ṣiṣẹ́ tó ń wá gàkalẹ̀ tí ọmọdé ti kówó ẹni tí bá ń tajà tí bá ń rajà businessman ó rọrùn fún ó rọrùn fún businessman kó jèrè ó rọrùn fún businessman kó short bẹ́ẹ̀ dàbẹ́ kọ́ ok ẹni tí bá yàn yín lówó èlé sórí sọ́ọ̀tì ni ọ̀ràn yẹn ní kọ́mọ̀jì ìbólẹ́tì wá fi ìbólẹ́tì wá fi ká máa yáyàn rìbá lẹ́yìn wá jọ òwò ṣíṣe kójú owó ṣíṣe ẹni tí ń ṣòwò ó lè sọ́ọ̀tì ó lè géènì ó lè ṣe gbogbo ẹ̀ àmọ́ ẹni tí ń yáyàn lówó èlé ojú kan lọ́wọ́ àyọ́ jèrè ni ìwọ tó yáwó lọ́yà ẹ̀yà sọ́ọ̀tì lẹ́yìn náà ẹni tí ń tajà tí ń rajà ó yàtọ̀ gidigidi ẹni tí ń fi owó tí ń yáyàn lówó èlé ẹni tajà tí ń rajà ń bí ya bùkátà àwọn èèyàn síbi tí wọ́n nídìí ẹni bá nídìí iyọ̀ wàrà iyọ̀ ẹni nídìí àtàníìdì kìíní kan ọ̀la amẹ́ni tí ń yàyàn lówó èlé insisi opportunity ìyà tí ń jẹ wọ́n wá fi ń kún yà wọn pèsè yà ń jẹ ọ́nà ààbọ̀ wá kún ìyà rẹ̀ níbo ló ti jọra wọn tí wọ́n wà ní wàhálà lọ́wọ́ olùwẹ́ àwọn aráàmọ̀ rẹ̀ mọ́ ti jọra wọn mọ́ ti jọra wọn ẹni tí yàyàn lówó èlé owó rẹ̀ ọmọ pọ̀ sí i tọ́lọ́wọ́ bá àfi kọ́lọ́wọ́ yọ àlùbáríkà kó ń bẹ̀ fún torí ibi tó bá jòkó tó bá jẹun lówó wọn dá ojọ fún bóun tí wàá ń rí sí un àwọn tí ń yá lówó ọmọ di olùsísí ni torí gbogbo wàhálà tí wọn bá ṣe òun náà ọmọ fi ṣe kíní káwá làwọn tó bá tóbi ni èyí yá owó nǹkó tó má jòló sí lẹ́yìn rẹ̀ tó ló ti bọ́ lọ́wọ́ ogun tẹ̀tẹ́lẹ̀ wọ́n padà ta gbogbo dúkìá ní bá ń da ya mo ti sọ́ọ̀lẹ̀ kan òun àtàwọn tí ń yá wọn padà jagbe yín ni wọ́n jà túká nígbà tí wọ́n bá san gbèsè san gbèsè san gbèsè san gbèsè tí wọ́n bọ́ ń bí wẹ̀wẹ̀wẹ̀ tán yóò wà ní tọ́ni tí wọ́n bá ṣe kó fi hun ṣe. ikhwatal iman ọlọ́wọ́n ọba fún rẹ̀ kí yẹn bá gbogbo àwọn tá a kàkalẹ̀ yìí náà ó tó kọ́mọlúwàbí ọ̀sá fowó rìbá àti àti yọ ya ni àti wọ́n ya yẹn ni ká tó pé adúrú èpè adúrú àwọn tó wà ní orí ẹ̀ yìí ọ̀rọ̀ sókè tí mo fẹ́ sọ ni nípa ọ̀rọ̀ rìbá ṣẹ́wárẹ́ ní tí bóyá àkìlàhù bóyá ẹni tí ń jẹ rìbá gangan wà mú kìlàhù àtẹni tí ń fún yẹn jẹ wà ṣáàhìdéhì àtàwọn ẹlẹ́rìí méjì tẹ́ ń bá wọn sáyìn ojú mi tó ọ yá kọ yá yóò fún ọ kò fún ọ wákàtí bá wà takọ̀wé tí ń ṣe gbogbo akọ̀wé nǹkan yìí àwọn mẹ́rẹ̀ẹ̀rin ó jìyà sáré àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí ó dàrú wọ́n jẹ ìyà sáré ẹ lọ́ọ́ wo hadith tí ń bẹ́nu Sahih al-Bukhari tí Samura tàbí ibn Jundub tó tó gbà wá ọ̀là nẹ́bí ń sọ àdìsí yẹn náà ti ń kábọ̀ láti lè ìgbà tí wọ́n mọ̀ nẹ́bí lọ sí al-Isra wal-Miraj al-Isra wal-Miraj ó ní fantalaqna àdìsí yẹn sọ pé ànẹ́bí àwọn wá ń lọ ala naharin àwọn débi akérèmọdò asibtu annahu kana yakulu ahmara mithla dam ẹni tó gbàdísì yẹn lu wá lóhùn rò pé ànẹ́bí sọ pé odò yẹn pupa ọpọ́n bí omi ẹ̀jẹ̀ wa idha fi nahari sabihun yasba létí náàrú etí dòye arákùnrin kan wà nbẹ tí ń wẹ̀ nínú odò yẹn wa idha ala shakti nahari rajulun qad jama'a indahu hijaratan kathira ṣe é pé létí odò yẹn arákùnrin kan wà nbẹ tó ń wẹ̀ nínú odò ọkùnrin kan tó wà wà lẹ́gbẹ̀ẹ́ kan báyìí òun ọ̀wẹ́ nínú odò àmọ́ òun tiẹ̀ kó òkúta kalẹ̀ òkúta yẹn pọ̀ gan òun kó òkúta yẹn kalẹ̀ wa idha dhalika sabihu yasbah bẹ́ẹ̀ yìí tí wọ́n bá wa ti wá pọ̀ sínú odò tọ́wẹ̀ má yẹ sùbà tọ́wẹ̀ tí ó tán fún mayati dálíkà lẹ́dí jama ẹ̀ńdà ó lè jára yọ wà wá báyìí tó kó kuta kalẹ̀ tó bá ti wá ba fàyẹ́ fún gara láhùú fa ọ̀ yọ àyànú sí báyìí yọ yànú sí yọ yànú sí tó bá yànú báwọn fayolè kí ma wò hajaran yọ ma lùdù kuta sí lẹ́nu yọ ma lùdù kuta sí lẹ́nu fayẹ́ntọ́lì tí a bá rọ̀ kuta sí lẹ́nu tó tó padà fàyẹ́sì bẹ́ẹ̀ yóò tún lọ wẹ̀ fún mẹ̀yẹ́rì jẹ́ òye léyìí yóò tún padà ọ̀dọ̀ ẹni tí ń rọ̀ kúta sí ní ẹnu kúlàmà rọjà fagàràlà wò fa wò fa àlọ́kàmà wò hijara tán gbogbo àti bàtí ń dọ̀hún yóò mọ̀ lanu fún yóò sì máa rọ́ lókuta yóò mọ̀ lókuta okùn lókuta. nínú àdìsí yìí anabi wa sọ pé wàhámà rọ́jùl wọn sọ àwọn jìbì àwọn màláíkà sọ fún anabi pé wàhámà rọ́jùl alẹ́dì àtẹ́tà àlẹ́hí yẹ́sùbọ̀ fi fa innahu akilu riba ẹni tí ń jẹ rìbá nù ẹni tí ń jẹ rìbá nù ẹni tí ń jẹ rìbá nù afáwa alhafiz ibn hajar al-asqalani ìwọ̀n sọ fún wa pé ibn hubayra ń sọ fún wa báyìí pé ní innama uqiba arákùnrin yẹn wọ́n ń jẹ níyà bisibahatihi fi nari al-ahmar wa ilqamihi al-hijarata kọ́ máa wẹ̀ nínú odò ẹ̀jẹ̀ yẹn ìyà kí wọ́n máa rọ òkúta sí lẹ́nu ìyá ní fún un torí pé ìtí ń fi ń wẹ̀nu odò ẹ̀jẹ̀ ni pé ìpìlẹ̀ rìbá gold ni owó ni bí ogo owó tí máa pọ̀n bẹ́ẹ̀ lòun náà ń wọ odò ẹ̀jẹ̀ ṣe wá rí òkúta tí màláìka ń kó sí lẹ́nu ń túmọ̀ pé yóò máa jẹ òkúta òun títí títí ayé kò ní yó gẹ́gẹ́ bí ti ń jẹ owó rìbá láyé tí ò yó bẹ́ẹ̀ náà ni yóò máa jẹ òkúta òun tí ò ní yó ẹni tó bá rí báwọn yóò ti máa jìyà lọ́nu tí ó fi dijú àlìkìyàmá yóò máa wọ ẹnu odò ẹ̀jẹ̀ wọ́n sì máa fún lókúta jẹ wọ́n ẹnu odò ẹ̀jẹ̀ wọ́n máa fún lókúta jẹ ìyà ni yóò máa wá jẹ hàtà kìyàmì sáà tí yóò fi dìgbà tó ń yẹ wá dé wá lọ sáré kìyàmà ìyà tí yóò jẹ nù sáré nù ọlọ́wọ́n bá kọ́lá wa níbẹ̀ o ọlọ́wọ́n kọ́lá wa níbẹ̀ gbogbo ẹni tí bá ń jẹ rìbá afasiko yìí pèsè àkéèsí kọ́lọ́ tó wọ́ níbi rìbá jíjẹ torí pé wọ́n máa nù lókúta yóò alkiyama ìyà tí ó jẹnu ni ìyà tí ó jẹnu ni eléyìí jẹ ẹlẹ́ẹ̀karùn èyí tí ó wà di kẹfà nínú tí fìyà sàárè jẹyàn yìí mẹnu lé tó bá sì dé yìí dàdúró tó lásìkò tí ó ti lọ díẹ̀ kí lẹ́lẹ́ kẹfà ṣe rí nínú àwọn tí ó jìyà sàárè azunatu wa zawani àwọn ń sìnà lọ́kùnrin àtọ́nísìnà ní obìnrin ìyà tí yẹn lágbára wọn máa dáná mọ́ wọn nídìí torí di wọn fi ń ṣe ń tiẹ́ ń ṣe ìdíhùn náà wọ́n wà bá wọn kó ná mọ́ láti gbéṣẹ́ níjọ́ sunday pẹ̀lú ògo ọlọ́run tí a bá sọ̀rọ̀ azawani wazunet òun sì lọ́kàn tó sì lọ́bìnrin tán a wà fi muhatara kan kún níjọ́ sunday a da ilé ìdú a wà sọ̀rọ̀ nípa al-ashrul awwalu min hijja wa covid nineteen ọjọ́ kẹwàá àkọ́kọ́ sùlù hijja àti covid nineteen tó wà ní ìta àásọ̀lá yìí torí ashrul awwalu dhil hijja ó ní ọlá àti ẹ̀ lọ́tọ̀ nígbà tó lọ́n sọ pé wàlfàjìr wàlàyálin àṣìr ọjọ́ mẹ́wàá yẹn nu ọjọ́ mẹ́wàá yẹn nu anabi jẹ́ yóò wá pé ahabbo lẹ́lẹ́lẹ́ amali ilallah iṣẹ́ tó lágbá wájú tó lọ́n sì nífẹ̀ẹ́ sí jù alamalu sọ́ọ̀lì òfin lẹ́lẹ́lẹ́ fi tilkal ayam kéèyàn sì ṣeré láwọn ọjọ́ tí tá a wí yẹn àwọn ṣeré wo la sí bó la ti torí òní tá wà yìí ni on the nineteenth al-qaida òun lòní tá a wà yìí nineteenth al-qaida lòní tí ó bá fi di ọ̀la ní sí twenty Eh, sati eh, sunday ọmọ jẹ twenty one wà lè má láǹfààní ká lọ́pọ̀tunìtì mọ́ àwọn èèyàn dẹ̀ fẹ́ ṣiṣẹ́ rí tí wọ́n fẹ́ gbọ́ pé iṣẹ́ wo lọ́kàn tá a ti tọ́jú ẹsẹ̀ rí nínú ìjà káyì tí júwe ẹ̀ fáwọn èèyàn kó tó dìgbà mẹ́ta tó ní àtúmọ̀ sọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run tó bá dijọ́ sunday á sọ̀rọ̀ nípa azawani wọ́zù náà tí táyé bá gbà wá bàbá rí pé kò ní sí èyí yìí wọn a lè fi tá à bá bọ̀ lẹ̀ ná kákàkà mú al-ashr al hijja ká sọ̀rọ̀ nípa ẹ̀ ó ṣeé ṣe ká sọ̀rọ̀ pé ìdájọ́ pé tá a bá rí yídì lọ́nà bọ́lọ̀ bá kọ́pà ní lọ yídì tí ájì ti kílẹ̀ àpẹ́ nìkan kan ọ̀lọ́ ájì ní ọdún yẹn Allahumma izz al-islam wal muslimin wa adilla shirka wal mushrikin wa dammir a'daka a'da' ad-din وانصرنا نانو عبادك الموحدين آمين اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولي ومن ربنا لا تزكي قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب والسلام عليكم ورحمة الله تعالى وبركاته àwọn tó bá láwọn ìbéèrè díẹ̀ díẹ̀. ọ̀rọ̀ kí ni yẹn. ọ̀rọ̀ bẹ́yà. ọ̀rọ̀ ọjà títà. ok alibẹ́yẹ̀wò. Mhm. tẹ́ bá ní bẹ́yà ìṣe fún yàn ní jẹ́ bẹ́yà alibẹ́yẹ̀wò lọ́jà títà. naam. téèyàn fẹ́ gba owó yẹn sùn tó bá dìgbà báyìí ni wọ́n mọ̀ fún báyìí. ẹ mo ti ṣàlàyé lẹ́ẹ̀kan ẹ ní sọ pé yẹ báyìí lẹ́fun èrí pé tí n bá fowó yìí ṣòwò bí èrè bá wáyé bóò lájọ ṣe èrè èrè èrè lẹ sọ̀rọ̀ kì í ṣèrè ojú kì í sọ̀rọ̀ lórí ojú owó tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ lórí ojú owó ẹ̀ ń sọ̀rọ̀ rìbánu fún mi ní five hundred thousand mo fẹ́ fi ṣòwò. So kẹ́ni ẹ wá sọ pé tọ̀ ọ máa fún mi ní ten percent lórí owó yìí lóṣooṣù rìbá torí ẹ ti mọ iye tí fifty thousand lóṣooṣù ní wíwá bẹ́ẹ̀ kọ́ rìbá nù àmọ́ fún mi ní five hundred thousand mo fẹ́ fi ṣòwò kí lèrè tèmi òkè mọ́ fún yín kẹ́ fi ṣòwò wò láfi ṣe kí ni tèmi tí mo lówó kí ni tiyín tí ẹ fẹ́ ṣiṣẹ́ a wàá sọ pé bí èrè bá jáde lórí èrè yẹn tiyín fifty percent tèmi fifty percent àti ìmọ̀kílèrè yẹn fẹ́ ṣe kí ni kí ló fẹ́ bí ó dìgbà tówó yẹn bá bí èrè kí tèmi tó dọ́dọ̀ mi kí tìyín tó dọ́dọ̀ yín ojú owó sì máa ṣe kí ni ó máa wà ńlẹ̀ àmọ́ ká ní wọn owó rìbá ni eré ojú owó lámùrán tó ti pé tọ̀ lérí owó tó ọyá iye tó máa fún mi rèé o ẹ wá ta o ẹ ta o ẹ jèrè o ẹ jèrè ẹ san owó tẹ ẹ ti fi èyí tí ń jẹ́ rìbá nù àmọ́ tá a bá fẹ́ fọ́ rẹ̀ rí sòwò ọwọ́ mú ten thousand jáde ten thousand wọn làá jọ sí kí ni láàjọ pín atúnfisòwò lẹ́ẹ̀kejì ó mú fifteen thousand jáde fifteen látún pín kò ní í dúró lórí ojú kan tá a máa pín iye èrè tí máa mú jáde láàmú ti kíni láàmú pín a máa sọ̀rọ̀ èrè a ní sọ̀rọ̀ ojú kíni ìgbà owó lérí ojú owó ní jẹ́ rìbá o ìgbà owó lérí èrè ní jẹ́ pé ń ṣòwò so clear. Yeah, come on. tá à ń fowó sí báńkì wọ́n kó wá sí a àdèmọ́tò fún ṣe. àwọn báńkì tá à ń kówó sí tí a ní agbára kọjá ká kówó síbẹ̀ gbogbo àwa náà ni à ń lówó ń bẹ̀ bí o ti àti ẹ̀ lówó gidi tó pé tọ́rọ́kọ́ bọ̀ so ṣé rí àwọn nǹkan yẹn àkàfù èrìtìkáàbù àkàfù dọ̀rọ̀rẹ́ yìí tí dọ́làrì tí ìnira bá pé méjì yìí ó wòye tó bá fúyẹ́ ń bẹ̀ yóò ṣe kí ni yóò ṣe yóò wá lọ ṣe táwọn bá lọ́dọ̀ ọlọ́run ìkówó sáwọn báǹkì tí ń ṣètò rìbá èèyàn náà wà nínú ẹni tí ó jìyà rìbá torí èèyàn jẹ mú kílù nù ẹni tí ń fún wọn rìbá jẹnu torí òun ló fún wọn lówó tí wọn ń yá èèyàn wà mú kílà wúta nàbí wínú gbogbo ẹni tí ń kówó fún wọn òun ọ̀yáwó àmọ́ ń kówó síbẹ̀ wọ́n sì ń rówó tiẹ̀ náà yá ẹlòmíì mú kílà nù ni ẹni tí ń fún wọn rìbá jẹnu ni tọ́ gbogbo wa náà táwa ń fi tọrọ kọ́bọ̀ ìnira méjì wà bí kan bí ìnira bá pé méjì nù sẹ̀ríà èyí ó wòye tó bá fúyẹ́ ńbẹ̀ yóò sì yọ̀ wá sí táwùbà ìnira ní kẹ́ kówó sílé kó lè wá ka yín mọ́lé kó kó gbogbo owó yín wọ́n tún ṣe jàǹbá mi wọ́n lè ṣàyàn wọ́n lè pa wọ́n lè ba lóbìnrin sùn kò sí ìran aburú tó lè mí kì í ṣe kọ́lọ́n kó wa pẹ̀lú wọn. ìran aburú kejì ni pé kéèyàn máa fún àwọn kan ní rìbá jẹ mi ọ̀ yá rìbá àmọ́ kan kówó síbẹ̀ ìtumọ̀ ẹni pé wọ́n fowó tiẹ̀ náà rọ́nu àwọn sẹ́ẹ̀rì báwọn yìí àwa rí pé èyí tó fúyẹ́ jù pẹ̀lú tauba ni ká kówó síbẹ̀ yẹn ká má wíìsì ẹ̀mí tọ́lẹ̀ mi wúwo ju owó lọ ẹ̀mí wa wúwo so àwa kówó sí báǹkì ló fi jásí pé ìkówó sí báǹkì kì í ṣèdùnnú tó bá jẹ́ báǹkì ti àwọn tí èsì báǹkì rìbá èyí máa sáré sọ̀rọ̀ pé àgbàtà wà ní báǹkì lánàá gbọ́dọ̀ wà tó ń dunnú pé tó àgbàtà lọ báǹkì ọlọ́run darí wa dáadáa ọ sọ pẹ̀lú bẹ̀rù ọlọ́run pẹ̀lú pé tọ́ àlọ́gbọ́n kan àfi kí àrọ́gbọ́n dá sí ni aha ọ̀wá ni màá sọ pé àwa ní first bank àwa ní GT làwa wà ẹni pọ̀ wà nù àlìjẹ́nà ibi wọ́n ti ń rọ́ọ̀nù àwọn owó tí sẹ̀ríà sọ̀rọ̀ báyìí ń pa rẹ̀ tí wọ́n dẹ̀ jẹ́ mú mi ní tọ́yẹ kẹ́rọ ọlọ́mọ bọ̀ pé àárọ̀ náà mi ní ahásíbẹ̀ ni kọ́lọ́n bá tún ṣe kọ́lọ́n sì tiwa náà fún wa so bó ti jẹ́ nìyẹn a kó síbẹ̀ min babi darar a akhafu dararain eh, ad-darurati tubihu ad-daruratu tubihu al-ma'durati so bó ti jẹ́ nìyẹn kì í ṣe pé àwa fi dùnú kó síbẹ̀ gbẹ̀ntọ́ bá ń kó síbẹ̀ pẹ̀lú dùnú kọ́ lọ chẹ́kì rẹ̀ yóò dín abájí ti ń lọ bẹ̀ tí ń darí tí ń rántí pé òun ló yóò tó máa ṣe táwọn bá yóò No. Mm-hmm. wọ́n sọ fọ́rọ̀ ẹ̀ pé ọba ń yẹ mi lówó yìí ní fún ọ ní nǹkan ó wá lọ ṣòwò pẹ̀lú owó yẹn tán sáàrò owó ọwọ́ kò gbọ́dọ̀ gbà kò gbọ́dọ̀ gbà owó kò gbọ́dọ̀ fún kò gbọ́dọ̀ gbà eh, anabi ni kullu qardin jarra riba gbogbo ayẹrẹ ni lówó tó bá ti máa ń fà ní dání àǹfààní òun náà rí bá ní kullu qaridin jarra naf'an fọwọ́ rìbá nísìn èèyàn wá bá mi wá yáwó wọ́n á sọ fún mi pé ah owó tó wá yá yìí láàárọ̀ láàárọ̀ lèmi máa fọmọ tí wọ́n ń ta máa tí wọ́n mi fọ mọ́tò ní two two thousand naira ní bá kó fifty thousand yìí fún ọ nísìnyìí tó lọ yíya nísìnyìí twenty five days wọn ò ní fífọ́ mọ́tò mi kọ́ wa ni à ah, ṣé ti mọ́tò fífọ́ ẹ wẹ́sà yà lówó yín sanwó yín àmọ́ máa fọ mọ́tò ṣé ẹni mọ́tò ti ń fọ òun rìbá ni o torí owó tó yá ló bí kọ́ máa fọ́ ṣe é mọ̀ pé yóò tún yàtọ̀ sówó tó fi jásí pé kúlù kọ́rìndín gbogbo á jẹ gbèsè á yàwó jára náà fọ́ àná tó fi máa ń fàánì kan lọ́wọ́ fọwọ́ rìbá àǹfààní yẹn náà rìbá lòun náà. so kí wọ́n yá mi lówó kí wọ́n bùn ten thousand lé rìbá nì torí àǹfààní ni ten thousand rìbá ni ten thousand náà lérí pọ́jà two hundred thousand mọ́ wá lò tó máa ní ah, two hundred thousand tẹ̀yà mi ni mí náà tó wá fún yín lélẹ́yìí rìbá ni owó nǹkan gbọ́dọ̀ fún nǹkan gbọ́dọ̀ gbá torí pé kọ́rùdù nu sẹ̀ríà káyanilówó nu sẹ̀ríà à ń fi ń sàánú ni tí sẹ̀ríà sì fẹ́ ká máa sàánú ara wa torí ìpìlẹ̀ àánú nu sẹ̀ríà islam lè gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan islam àánú ni ẹni tára bá ní ká ràn lọ́wọ́ ẹni tó bá rí ìnira ẹni jẹ gbèsè ká bá san masakin ẹ wo yáyà tí ń sọ̀rọ̀ masakin irú sàkánísìn innama sadaqatu lil fuqara wal masakin wal amilina alayha wàlùkàrìmí gbogbo ọ̀rọ̀ islam ọ̀rọ̀ ẹ̀ àánú àánú àánú àánú àánú irú ẹni máa irú takafúlù lè ṣe máa ń ká lówó tá a máa dájọ àwọn tára bá ní lára wa tá a máa sànú wọn gbogbo ohun tí sẹ́rí agbé wá nìyẹn ìyẹn ní rọ́pò èyí tí wọ́n ń pè ní kí wọ́n ń pè insurance takafúlù làwọn ò ní àwọn míì ní ò ní insurance takafúlù tiwa olówó ń bẹ olówó ń bẹ tí ìnira bá dé àfọ̀n olówó insurance yọ gbọ́dọ̀ lọ́sàn-án ó sì lè yọ ìgbà tó wọ̀ tó bá yín ṣú ọmọ tó rẹ tó bá dọ́dún kan ó tó tún mí ṣe ni èyí tó sàwọn ti tán náà nu so gbogbo àwọn kan yẹn ní sẹ́rí àtọ́júbọ̀ tó yẹ káwá fẹ́sìn náà ṣàlàyé fún mùsùlùmí ní ká ṣàlàyé fún mùsùlùmí so gbogbo kullu qardin jarra naf'an fahuwa riba naam ìbéèrè. Mm. ṣé kò lé kò sí láìfi èyí ni wọ́n ń pè ní taxit ìtumọ̀ ni pé àyà olówó a máa gbà déédéé dé àbí àyà five hundred thousand every month a máa yọ twenty twenty thousand kọjá rọrùn fún ọ dáadáa ni yóò kò sí láìfi ń bẹ tí ọba ti lé tó wọ́n ọba ti lé tí ò ní nǹkan kan lábẹ́ kò sí láìfi ń bẹ wọ́n ni. aleykum salaam. Amen. Mm. ẹ̀ṣẹ̀ ni tí yẹn ó ṣe tọ́ba lórí ẹ̀ ah, ọlọ́run fèrè jiyàn tọ́lọ́pọ̀ lọ́n sọ pé iná láàyè bẹ́ẹ̀ ni torí ẹ̀ gbọ́dọ̀ fi sílé kí wọ́n pa yín pẹ̀lú owó yín iná láàyè fèrè dùnú bá jẹ́mi à ọlọ́run ọba rẹ́dí àti fèrè gbogbo ẹ̀ṣẹ̀ jiyàn ẹ̀ṣẹ̀ téèyàn ní láfiríjì rẹ̀ tó bá ṣe kú nìkan ní ṣíríkù billah inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru man dhalika liman yasha ẹni ọba wọlọ gbogbo ẹ̀ṣẹ̀ lọ́wọ́ firíjì ẹni tó bá kú sílẹ̀ ẹbọ lórí ọdún so ti wá san tó bá èlé tí kọ̀ọ̀dísà bá gbé kó san padà kó lọ ṣe tauba kó san kó sì lọ ṣe tauba. Alaikum salaam. àwọn yòókù ń pè é páyà pọ̀tù wa márúwá ó wá gbé fún yàn ó ra one million ó wá gbé fún yàn one point five. bẹ́ẹ̀ ni kò kéèyàn ra márúwá wọ́n ń ta ní one million òun rà ó tí wọ́n fi ṣe lọ́wọ́ ní kó san one point five àbí ìyẹn wá fi ṣe wá san ó dédé díẹ̀ rí agreement àkọ́kọ́ wọn gbọ́dọ̀ yí padà nísìnyí tó bá sọ pé one point five ní tamariwa mi fún ọ ìyẹn rà ní one point five ṣùgbọ́n ẹ̀ máa fún yín ní thirty thirty thousand lóṣù lápèjúwe abẹ́ẹ̀kọ́ owó yẹn ò gbọ́dọ̀ lé títí tí o fi san pé wọ́n dẹ̀ sàgírímẹ̀tì pé tọ̀ bá san mọ́ bó ní tìrí owó mi gbà yọ wà ní agírímẹ̀tì agírímẹ̀tì gbọ́dọ̀ àwọn kọ́ pé ńgbà náà ó lóun ọmọ san thirty thousand lóṣooṣù ó yẹ kó san lọ́gbọ̀n oṣù lẹ́yìn ọgbọ̀n oṣù tán ó wá ní ó ti lé lọ́gbọ̀n oṣù kó tó gbọ́dọ̀ fi kún owó èyí tó bá kún lẹ́yìn ìgbà òun ni rìbá tà kọ́kọ́ yẹn ṣe rìbá ó tajà ọwọ́n ni ó sì tẹ́ lọ́rùn lọ́ra ṣe é mà pọ̀ wọn lọ́ta fún ó sì tẹ́ lọ́rùn lọ́ra ó ṣe kí ni mo fi ní wọ́n ṣàgírímẹ́ǹtì lérí bí ó ti gbowó rẹ̀ pé mo ti sọmọ́rọ̀. wọ́n á ta mọ́ríwá iye owó tiẹ̀ yọ gba tiẹ̀ òun náà gba sẹ́ńjì tọ́ba kan gba rárá wọn ní gba gbogbo ẹ̀ wọ́n ta ni wọn tọ́lọ́hún náà ní wàhálà tó ṣe ó sì ní tí ó gbà ń bẹ̀. Hmm. Hmm. èyí ni wọ́n ń pè ní èyí tí ẹbí ni wọ́n ń pè nínú sẹ̀ríà ní albayo bit taqsit kéèyàn ta nǹkan fún yàn kó máa sanwó ní díẹ̀ deɛ deɛ sariya fara ma amana yɛ agreement akɔ agreement mi gbọ́dọ̀ segin ni owó kan gbọ́dọ̀ lisi ma. oṣù bíi méjì wá kọjá kí wọ́n tó ṣe wọ́n tó ṣiṣẹ́ tó bàjẹ́ nǹkan tó bàjẹ́ lára mọ́lúwà yẹn láfíà oṣù méjì yẹn wọ́n á bẹ̀rẹ̀ sí wọ́n wá ṣe mọ́lúwà yẹn tó wá bẹ̀rẹ̀ sí sanwó lọ ẹnìyẹn lè oṣù wá ti pé wọ́n wá kù oṣù méjì tí wọ́n fò yẹn ẹni yẹn instead kó fún ní chance pé kó san kó ṣiṣẹ́ lóṣù méjì kó sùn lé kó fi pé owó yẹn wọ́n wá tàkùn mọ́ lọ́wọ́ ó ti rí i pé owó yẹn tóun bá gba mọ́rúwá lọ ẹni yẹn owó yẹn òun ó tètè yọ owó lẹ́sẹ̀kẹsẹ̀ wípé kọ́fẹ́ nìyẹn láyè. gbogbo nǹkan ẹ ló yẹ kó lọ wọnú agreement látilẹ̀ èèyàn máa kọ agreement máa yanjú látilẹ̀ ni ìsátàdá ayé tún bìdé ní fákìtùbù ẹ kọ ni. naam. bí a mọ yẹn a ti sọ tọjọ́ lẹ́ẹ̀kan lẹ́yìn náà ọ̀lẹ́tọ̀ àti níta sọ́rọ́ fún owó olówó láì gbà yọ̀ǹda èèyàn ọ̀lẹ́tọ̀ kọ́ yọ kọ́ kó kiri bo owó olówó láì sí kíni tí wọ́n bá pè yẹn ní mùsùlùmí fàwùwà amín tí wọ́n bá kówó sí lọ bí ti kó lọ kó sí wọn gbọdọ̀ sí kíni ìṣètàsọ́rọ̀ fi kọ́ bonú owó olówó láì gbà yọ̀ǹda kọ́dá. bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ àwọn ọ̀gá máa mú ẹ̀rí wá pé iṣẹ́ yàtọ̀ pé bí bá ń pa wá bàbá wa ń kàn àwa àlàyé àlàyé à ń jẹ kò wá ta lè jẹ mọ́ pé ta bá tí ọ̀pá sí ta lè jẹ mọ́ ta bá rí nǹkan tó jẹ́ bíi ìṣẹ̀lẹ̀ ọ̀pá jẹ jẹ díẹ̀ bẹ́ẹ̀ wọ́n máa mẹ́rin wá pé gbèsè náà ní ìnira kan tí ọ̀wá rí ìnira yẹn jù wípé pé o lè èmi ò rí ẹ̀rí fún yẹn èmi ò rí ẹ̀rí fún wallahu ta'ala alam tẹ́tígbọ́ èmi ò rẹ́rí fẹ́lẹ̀ yìí hùn wallahu ta'ala alam. nínú ayé àti àwọn àwọn fi máa kàmásọ̀ tí wà ń bẹ̀ nínú ẹbí gẹ́gẹ́ rà mútajà nífẹ̀ẹ́ lè hithman tí èyí ti gbọ́ fẹ́ sẹ́lọ́hún àwọn eléyìí palẹ̀ mọ́fẹ́sẹ̀ bí ẹ ti ń sọ́hun ní kọ́lọ́wọ́n fi ríjì wọn so ní tíyàn bá ṣe lẹ́rìí fún mùsùlùmí dákẹ́ ń bẹ̀ ni àfẹ́sìn òní sọ tíyàn bá. naam. àwọn ń bèèrè charges sọ charges orí POS charges máa ń charge àwọn lórí POS táwọn ń san lórí POS. kò charges orí POS bí báwo ni wọ́n ti máa ń charge ẹ ṣàlàyé fún mi kó yé mi bí ìwà bíga tí èèyàn wa jà wá fi káàdì sanwó ọjà tó ra ọjà twenty thousand ni mhm. torí pé wá fi káàdì sanwó yẹn twenty thousand kan náà máa yọ. kò yé mi. Mhm. kí ló kọ tí wọ́n ń pe owó yẹn. service charge náà ń pè. ok service charge ṣe rí àwọn owó kan wà tí èèyàn lẹ́tọ̀ọ́ kọ́ máa yọ tí kì í ṣe rìbá àwọn owó kan wà téèyàn lẹ́tọ̀ọ́ kún wọn yọ àbí kéèyàn san fún wọn tí ì ṣe rìbá owó tí wọ́n ń pè ní mablagu sáàyè owó wàhálà tí wọ́n ṣe lápèjúwe a sọ pé wọ́n máa bá wa kó owó wa dání yàtọ̀ sí pé èèyàn jẹ́ báńkì kò jẹ́ báńkì ó wá ní owó tẹni máa kó dání a máa ka a máa tọ́jú ẹ lọ a máa kó a máa kó wa iye báyìí la máa fún ọ tí ju sẹ́ ẹ ìyẹn o a san owó wàhálà tó ṣe kíni tó ṣe nù ní ní ń pè ní sáàyè tó bá yẹ POS kì í haram ká bá POS kì í haram. ṣùgbọ́n ta ni ń gbà á ta ni ń san látara ta ni ń gbà ta ni ń san ó lè sọ di haram látara ta ni ń gbà látara ta ni tó lè ṣe kíni ó lè sọ di haram nísìnyí kí báńkì kọ síbẹ̀ pé service charge bóyá tí wọ́n gbà lérò pẹ̀lú bẹ́ẹ̀ ni pé àwọn táwọn kó síbẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n ń bọ̀ mójútó wò rẹ̀ àbáwọn tí wọ́n ń bọ̀ kọ̀wé tí ń ṣe wẹ̀ tọ́lá àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n àṣe nǹkan mọ́ torí kówó tiẹ̀ máa ń nù kọ́mọ́ sọnù ni wọ́n ti jòkó síbẹ̀ irú yẹn yàtọ̀ sówó à ń yá ilé àǹsìn kankan wọ́n yọ owó sẹ́ wọn tí wọ́n bá mi mójútó owó mi kánírò owó bẹ́ẹ̀ wọ́n bá ń yọ lórí pos àmì mi mo kó mo fẹ́ sanwó ìwọ tí o fẹ́ gbowó ló yẹ kó o san service charge náà. o fi jásí so nídìí àlàyé kẹ́ ẹ ṣàlàyé fún mi dáadáa. Mhm. ẹ lọ bá bá ẹ tẹ̀lé máa lọ ọkọ̀ tún ẹ wá lọ sí ìtì ẹ wá rẹ̀ tí wọ́n sọ fún yín. Mm-hmm. kò lè sí lọ́ọ̀fẹ́ wa ní ẹ̀sán dẹ́gbẹ́ àláwé owó pé owó wàhálà tó bá yín ṣe kò sí láìfí mi ò rí láìfí ń bẹ mi ò rí láìfí ń bẹ wallahu ta'ala alam. ni wọ́n fi cháàjì sáfìsì yẹn sí owó sáfìsì tí wọ́n ṣe àbí sówó ṣẹ́ tí wọ́n ṣe ni kò sí láìfí ń bẹ wọn ò ta owó kì í ṣe pé wọ́n ta owó wọ́n ṣiṣẹ́ wọn gbowó ṣẹ́ àbí kò sí láìfí ń bẹ. سليفمه ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله والسلام عليكم ورحمة الله وبركاته إياكم